in the kitchen. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah. Whoa, whoa, whoa, whoa. Dollar one, chillililil. Oh. Never tell them where you dey get your rapan. Ọmọ aráyé lè gán wọn nìkan. Normally àtẹ́wọ́ làbàlà. Wọ́n pè é yọjá mi tán máa gbìyànjú. Give me my canal, make I light up my ganja. No you're out, you won't cash out? Keep bumping, it's up for your maga. Never tell them where you dey get your rapan ọmaraji ele gọnwọni kaha normally atẹwọ labalaha where you dey bump jam in turn my nigga your word of my people ẹ ti mọ ẹ ti mọ palagbe yín náà ni ìjì Bọ́lá Adéméjì tí gbogbo èèyàn mọ̀ sí Gbọ́lá might. all i think is mita mita bilibili billion dollar orin dòwó orin dollar. Ah. wish me bad oní dollar. no more la fi dá if you get no ṣẹ́ńkì ọ̀gọ́dà ah. onílàárí kò sẹ́dà tó mọ́la. Ah ẹ mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin ní ó ti pẹ́ ó ti ṣe díẹ̀ náà láti year twenty eighteen ni mo ti bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ máa ń ṣe freestyle kí n pé bí àwọn rìkọ́ọ̀dù mo kàn máa ń ṣe freestyle káàkiri báyìí báyìí so mo kàn decide àwọn tèmi náà wá ń sọ fún mi àfà ọ̀gbẹ́ni má waste talent gbogbo freestyle tó máa ń ṣe yíyí ọmọ kò dúró pé àfà gather money ó ti yẹ kó gba studio lọ kó dẹ̀ wá kí ni kó wá bó ṣe máa record so mo try láti bẹ̀rẹ̀ mo kú lọ pé ah àwọn èmi náà gbọ́dọ̀ record or something kò ṣe lè ṣe lè ṣe lè wọ́ my mom really support me so much pé ah, ọmọ mi ṣe lè ṣe lè ṣe ọ̀nà rẹ̀ kò sí wàhálà àgbàbẹ̀ náà ni. bàbá gbọ́ yé gbọ́ àdúrà mi ṣe bàbá gbọ́ o yé gbọ́ àdúrà mi ebi ṣe bàbá dojú tẹ̀lẹ̀ gan mi dí ṣe bàbá mo fẹ́ wọ indọ́sítírì wọ́n lé mi lé mi a wọ́n lè bá mi wọ́n lé mi lé mi ìwọ lolùṣọ́ mi i dey pray every day wá ṣàánú fún mi mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá kí n fi tọ́jú mọ́ mi mi bàbá God dí ṣe wọ́n sán ìsọ̀rọ̀ mi tó o ṣe lọ ni ìtí ó máa sábà múrin wá ni pé èmi láìkí nìkan kí n máa work towards maybe like kó ṣáà ní title kó ní title maybe like ó yá mo fẹ́ sọ̀rọ̀ nípa kí ló ṣẹlẹ̀ lánàá ẹ̀kẹ́ àwọn nǹkan yẹn ló máa ń mú inspiration yẹn wá ó yá kí ló ṣẹlẹ̀ lánàá bí mo ṣe wà ń bẹ̀rẹ̀ lánàá sí lọ́jọ́ kan mo jókòó síbì kan ronú nǹkan tí mo lè jẹ láàrin ìṣẹ́jú kan kí ni something like that ṣá àwọn nǹkan yẹn ṣe bó ṣe máa ń wá nìyẹn wahala be like big palava if i no get money na my own wahala sẹ́nẹ̀sì ẹ̀ fún mi lákàsìrà jẹ́ kí n jayé la vida loca make my guy pay make i pull up in my car aráyé fẹ́ mọ bí tí a máa gbé they ask me where i see my canal go kalakuta go ask my dida. mo drop freestyle kan sí online cover ni mo ṣe ń gbà yẹn so mo drop Eh freestyle stand in one. Only never tell them tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ so freestyle stand in one. bẹ̀rẹ̀ sí mo kàn drop ẹ̀ ni freestyle yẹn kàn ṣe ń trend díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo rí pé àwọn tó jẹ́ torí before tẹ́lẹ̀ àwọn tí mo mọ̀ tẹ́lẹ̀ ló máa ń lo video. wọ́n rí pé àwọn different different people ti ń lo sound yìí ní tiktok kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ kọ̀ọ̀kan síbẹ̀ mo kọ láàrin rẹ́ àbí two days tí mo drop ẹ̀ mo kọ mo kọ ṣáà fílẹ̀ ń bẹ́ẹ̀ pé tó bá ṣáà díjọ́ kan ṣáà a máa drop normal kìíní ẹ̀ so bí sọ wá di pé báwọn ọ̀rẹ́ mi kọ́kọ́ ṣe pè mí nìyẹn kódà mo sún lọ́wọ́ ni afa afa lọ́wọ́ tiktok ẹ kgb ti lo sound ẹ or something ah mo ye sáré wọbẹ̀ eh, ni mo ní ee ha ìwòfì kí ló gbé débi kí ló gbé mi débi so mo kàn ṣàpáàlì mo rọ̀ lọ instagram adájú yẹmi láti jẹ fún mi lọ́ba wọ́n dẹ̀ fix date fún mi so àdèrè àdèrè mo dẹ̀ ti rí wọ ọmọ inú mi máa ń dùn ọ̀gbìn sí Eh, oh, reason why táwọn èèyàn fi sọ pé mo sound bíi Baloranky ni wípé torí pé orí kóńtó ni mo kọ orin yẹn lé lórí kò rẹ̀ sí mi bẹ́ẹ̀ kọ́ lórí kóńtó yẹn náà kò sí mi bẹ́ẹ̀ jẹ́ ẹni tó ti mọ̀ pé ó ń kọ kóńtó náà náà máa fi sọ pé ah hmm, ẹni yìí ló ń wò ẹni yìí ló ń ṣe kinní kan ẹni yìí ló ń ṣe kinní kan sóhun tó fi dàbí pàwọn èèyàn sọ pé mo sound bíi Baloranky ni nígbà tí ẹ̀gbọ́n Portable sọ pé alpha ọmọrò má wọrí jẹ́ ká yọ̀gbẹ́ má wọrí a máa yọ̀gbẹ́ inú mi dùn pé ah, ẹ̀gbọ́n pé because àwọn náà ní Kogba-Gidi Recording Academy tó bá sọ náà gidi náà àmọ̀ràn tí mo ní fún ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tẹ́yìn náà àwẹ̀ àwọn ọmọ oró Bọ́lá Máìtì or something afẹ́ dàbí kìnnìkan kìnnìkan ni pé ohun tẹ́ bá ṣà ń ṣe wá jẹ́ ẹ normal freestyle ló ṣe tó ikú rẹ̀ mọ̀ pé wọ́n kọ ẹ ń bẹ̀ tẹ̀ra mọ́ tó bá jẹ́ pé orí beat ló ń flow lórí ni tó fi ń kó ẹ jẹ tẹ̀ra mọ́ kan máa jọra wọn. After Canada dey hustle ada, business see ẹ collect money like ten Nobody go see you when you dey face sama. If you money drop, then go call you boss man. You dey hustle o lọ́ṣẹ̀ tó fẹ́rẹ̀. Na grace àdéhùn èrè gbé mi débẹ̀. Láàrin ẹgbẹ́ ajé o máa lélẹ̀. Àjìtúgbé wa confam oṣù lẹ̀. Never tell them where you dey get your raba. Ọmọ aráyé lè gàn wọ́n ní ká. Normally àtẹ́wọ́ làbàlà. Orúkọ mi ò yí padà. Mují Bọ́ládìméjì Abíọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Bọ́lá Máìtì. Orí Orísun la wà, ẹ má gbé kúrò. After Ghana, they also rather. Business see call them money like ten times. Nobody go see you when you dey face ama. If you money drop, then go call you boss man. You dey hustle o, oh, lọ́ṣẹ̀ to fẹ́rẹ̀. Now grace I àdìsèrè gbé mi I take ẹgbẹ́ ajé o máa délẹ̀. Àjìtúgbé wa confirm, oṣó lẹ̀.